lẹ́gbẹ̀ẹ́ nígbà tí ó dé àsìkò yẹn mo bá pín àwọn ìwé fún àwọn ará ìjọ pé ayé gun orí àga ìwàásù kó bá mi ka kínní ìwọ náà bá mi ka kínní lẹ́yìn microphone lọ́hùn mo ṣá ṣeré yẹn nígbà tí mo ṣeré yẹn gbogbo ìjọ méjèèjì èmi ti pàbí pé mo ṣeré ń tèmi o torí ti ní lọ́wọ́ à bò mẹ́rin lé lẹ́yìn nǹkan bí aago kan ni mo ti ṣe eré tí mo fẹ́ ṣe ní nǹkan bí aago mẹ́sàn-án sí mẹ́sàn-án àbọ̀ ni arákùnrin kan bá pè mí pé ah ìlú Afọlábí ah ẹ mà good gan nu kínní kẹ kí ló dé tẹ̀ sọ di profession hmm, kí nìyẹn ẹ mọ̀ pé you are a fantastic actor actor bíi báwo hmm. ẹ ẹ ẹ think about it o tẹ bá tẹ bá feel pé tẹ bá mind màá link yín pẹ̀lú bí ẹ ṣe máa ṣiṣẹ́ pé ẹ̀gbọ́n at what age ó ní ọmọ ọdún mélòó lẹ́yìn ṣe tó lérè pàímọ́ ni àbí ẹ tó ṣaṣọ olúmọ àgbákò àbí ẹ tó ó ṣàn ká wọn lọ oníwẹ̀ kò burú tí n bá ti wò ó màá jẹ́ kẹgbọ́ ìgbà tí mo délé ìyá nǹkan bá bàbá ní bọ̀dá yìí sọ ọ́ àyíbàmọ́ ilé ọlọ́lá ti ń bọ̀ kò sí àmọ́ kò sí nǹkan tọ́lọ́hún lè ṣe hmm. ó ní kí n jẹ́ àtúráyè bí mo ṣe sọ ìgbà tí a dé ní next Sunday ẹ kí ni tẹ sọ last time ẹ jẹ́ ká jẹ́ àwòbí tọ́lọ̀ máa darí ẹ̀ sí ìbí dédé yọ fóònù jáde lápò ẹjọ́ broda mi kan máa bá yín ní ọ̀la ẹ bá mi fún ní ẹ bá mi wóró kan fún lórí iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kẹ́ tó parí ẹ̀ hmm. ìgbà tí mo dé bí ọ̀dọ̀ ara bí yẹn tó ní ọ̀dọ̀ ẹni báyìí mo ti wá ẹ sísà àwọn ò lè fún yín ní àwọn iṣẹ́ o ẹ máa ní sùúrù fún bí oṣù mẹ́rin tá a bá máa ṣe next one á lè fún mo ní wá ẹni tì kó jẹ́ gate man ìfà kó jẹ́ pé kí mi fọṣọ sáka fún mi hmm. àsìkò tọ́lọ̀ fẹ́ kí mi sí rèé tí gbọ́dọ̀ yẹ. Hmm. ló bá fi mí ṣe EFCC officer lórí iṣẹ́ yìí hmm. lọ́dún náà lọ́hùn nígbà tí mo ṣe tán lórí iṣẹ́ yẹn ẹni tí mo interview gangan ni Chief Rẹ̀mí Akírẹ̀mí Yẹmí Akírẹ̀mí sọ̀rọ̀ yẹn gbọ́n kàn ló wá sọ pé ah, Fọlábí níbo ló ti wà látijọ́ ìyá tó àbí mo ṣe ṣiṣẹ́ ìṣèlú dàbí pa lọ sí ọ́fíìsì EFCC ta lọ mú yàn wà náà <laughs> ah mo ní bàbá mi ní sóò mo ṣe dáadáa o ṣe dáadáa gan o má wọlé fún mi nọ́mbẹ tí má ti níṣẹ́ màmá pè ẹ́ hmm. gbà tí mo dẹ̀ ti rí pé bó ṣe gbà nìyẹn hmm. immediately mo bẹ̀rẹ̀ sí ní lọ fún audition mo hmm. bẹ̀rẹ̀ sí ní ṣe courses oríṣiríṣi between that period of time and now certificate méje ni mo ní. lè ní mo ti ní hmm. you understand because anything tí èèyàn bá ń ṣe òun láti máa kó ẹ̀kọ́ sí lójoojúmọ́ kò dẹ̀ sí ọjọ́ orí téèyàn lè ní láyé tí ò bá tí kú ó máa kó ẹ̀kọ́ sí ni bí hmm. mo ṣe wà yìí tí máa tún rí ànúdá kí lorúkọ ẹ̀. tẹ̀sùn lè lọ ọ̀la opportunity tún máa lọ. màá tún lọ màá hmm. sanwó mo ti lọ olóṣù mẹ́ta mo ti lọ lọ́sẹ̀ méjì mo ti lọ lọ́sẹ̀ mẹ́rin mo ti lọ lọ́jọ́ mẹ́ta mo ṣe máa ń lọ nìyẹn lóòrèkóòrè hmm. almost hmm. every year.